بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ونواصل كتابنا وترددها وبل الصدى للعلامة جمال الدين عبد الله بن يوسف بن هشام الأنصاري و نواصل درسنا من الأمثلة الخمسة ويقال له في الموضع آخر الأفعال الخمسة àwọn fíìlì márùn àríkásí pé ní al-amthilatul khamsa al-amthilatul khamsa àwọn àpẹẹrẹ márùn hiya taf'alani وتفعلون أدري تفعلان وتفعلون بالياء والتاء فيه هذا فيه تاء حبيبا اها اه لو ذا تفعلان قلت له ذا يفعلان حبيبا bìlíyà ọ̀tà wọ́n bí wọ́n kọ́ ọ̀tọ̀ fàálù náà àti kíni àti ẹ̀fàálù àdúgbò tó tó mẹ́rin bẹ́yà rí ọ̀tọ̀ fàálì náà ẹyọ̀kan tó kù náà ni ọ̀tọ̀ fàálì náà bìtà takọ̀t fọ̀tọ̀rọ̀fàáhùn bìtòbóòtì nù fọ̀tọ̀rọ̀fàáhùn bìtòbóòtì nù في هذه الأمثلة فاعلم أنه مرفوع أنه مرفوع وتجزم وتنصف وتنصب بحذفها بحذف النون إذا حذفت النون هو الدليل على أن الفعل ها منصوب أو مجزوم لقوله سبحانه فإن لم تفعلوا ولن تفعلوا فإن لم تفعلوا ولن تفعلوا ما عرابه هيا إن Yes. Aya lámú àná. Ó tún ní èdè alífọ̀ lámú. Àwọn máa jẹ gínà òmọ̀. Alfu Jasmine ní yóò dùn. Bọ̀nẹ́fúyé ní yóò dùn kẹsọ̀kẹ́ni. Ọ̀pọ̀lébé ní yóò dùn. Èyí tí èèyàn kẹ́ máa fún ní arákà bá wúyàn. Ìgínà òmọ̀ ni gbélé yàn bóyá tó fún àlúwà nǹkan. Ah, ah. Ẹ parí rẹ̀. Ah ah. wọ́n yà ń bọ̀ ní rọ́ọ̀bù rẹ̀ fún kùn sí ọ̀yà kó sì parí bẹ́ẹ̀. kílẹ̀ wà ń wí báyìí nítorí ọlọ́run gẹ́mà ń bẹ̀ ismu gẹ́mà tí jésù ṣáàbù torí bẹ́ẹ̀ yìnyín ìjàmá àti ìṣe ṣòbótò nùn ààrẹ ẹ̀dí rí bẹ́ẹ̀ àṣẹ ṣòbótò nùn sáré òfin lápẹẹrẹ ṣòbótò nùn wọn máa pè ń ṣòbótò nùn wọn àdẹ máa pè ń ṣàbátò nùn ìlàhùn mọ́ yẹ́mùsù ìmọ̀ à ń tàkó àwọn ṣàbátò nùn àṣẹ ònẹ́fùsùn oríṣi ọ̀nà tó lè gbà wí mọ́sàrù rẹ̀ ni ó lè pín ṣùgbọ́n tàbí kọ́kọ́ ní sọ́dà ṣùgbọ́n ṣùgbọ́n àbí sàbàt. Ayé àgbà náà máa pẹ̀rẹ̀ kan wá fún mi tọ́jọ́ ti ṣùgbọ́n tó ní. Thank you. Ẹyẹ sọlá bá dáadáa, ẹ máa sọlá bá dáadáa, ẹ má máa sọlá. Àdómọ̀tò zọ̀híọ̀, aláàkiri, ọyá yẹ̀ tó bú nǹkan. nínú àlàfo àlọ́ kàmsì ẹ̀hẹ́ púpọ̀ láti wá fẹ́ sí báyìí ẹni parí rọ́ọ̀bù yẹn bẹ́ẹ̀ ọ̀pá ìlú nǹkan kí ni fáìlì ẹ̀ ìdọ̀lú rẹ̀ pamọ́ Tọ́wọ́ wà mú sẹ́fì rẹ̀ bẹ́ẹ̀. Báàrì zùmí ọya wọ́n fàáyín ló àlìwà ọmọ mọ̀tẹ́sì tí ma hálé ọya kẹtí parí ààbò wà lè jó Thank you. ìsọkúsọ ni wàlì jùmlátú nínà lè fi àìlè wàlì fa àìlè tí mọ̀hálì rọ́fọ́ yìí tábàrí lè mọ̀ dáadáa so fún ẹjá tún ìrọ́bù yẹn rẹ̀ mọ̀rùfọ́ wọn àláwọn tọ̀rọ̀ fún àyẹ́ṣẹ́ sọ̀bọ́ọ̀tò náà a ní dọ́mbà tí lẹ́anàhó mínẹ̀lì ẹ̀hàn ẹ̀yàwó fàílò mọ̀bùnẹ́yò alásùn ọya ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ẹni sọ̀rọ̀ ọ̀yá wà lè jùmùlá tún. wọ́n bá rí wọ́n máa gbé kẹsọ̀rọ̀ fún lọ sí mahali kẹsọ̀rọ̀ rọ́fọ́yì kẹsọ̀rọ̀ kábàrìl kẹsọ̀rọ̀ alimọ̀tẹ́dà kẹsọ̀rọ̀ torí fi mahali ó pè ní mọ̀dọ́f tẹ̀sí náà ní mahali ní jẹ́ mọ̀dọ́f sẹ́ẹ̀tì gbọ́ mi rọ́fì mọ̀dọ́fì ilé àìtọ̀ mọ̀dọ́f kábàárì mọ̀dọ́f mọ̀dọ́fì ilé àìtọ̀ mọ̀dọ́f alimọ̀tàdà mọ̀dọ́fì ilé ẹgbẹ́ mẹ́rin kí mọ̀hálì rọ́fì kábàárì mọ̀bùtàdà ìfọ̀jọ́ tó ti bẹ̀rẹ̀ kẹ́sọ́ ọ̀hán ọ̀hán nìyẹn ṣe rí nìyẹn. ọ̀fẹ́kẹ́ um, yá sílé ìnáà ẹjá ṣe húkọ́ jàlìsàn ẹjá ṣe. Ayáwọ̀ ọ̀rùn ní yìí. Ayáwọ̀ ọ̀rùn ní yìí. Ìmọ̀ hálì ọ̀sáàrẹ̀ náà yọ́ gbẹ̀bùn ẹ̀bùn rẹ̀ ti di méjì tí ó gbà lọ́wọ́ rẹ̀ ọ máa gbẹ̀bùn méjì lónìí ṣáàlọ́ ṣáàlá nígbà mẹ́bùn rẹ̀ wá lọ́la méjì ni ọgbà ó tẹ̀sí kọ́kọ́ mú ìpádà òtún lọ ná kọ̀hánígẹ́ẹ̀tì ìjàlìsàn ìjàlìsàn àti pé yẹ̀jìlìsàn nìkẹ́ wí ẹ̀hàn ó mọ̀ yẹ̀jìlìsàn nìkẹ́ mọ ọyá yẹ ìjìnlẹ̀ sáà ní wà nǹkan lẹ́nu mọ̀dáàrì marufọ́ wà alámọ́tò rọ̀ fún ṣòbótò nù sórí ọmọ bẹ́ẹ̀ kò já ṣe ni pé wọ́n sọ pé yẹ̀jìlì sáà ni tí ó ti ń gbọ́ mi sáà ni wọ́n ní fẹ́yìn lónìí مضارع مرفوع وعلامة رفعه ثبوت النون أدري ثبوت النون لأنه من الأفعال الخمس ولا ما صلوا نيدي أو وألف ألف الاثنين alifu lè sinayini ẹ̀ẹ̀kọ́ ẹ̀sìn kankan ẹ wà ń wò mí ẹ̀yìn wà ń wò pé dẹ́wọ̀n wọn ń pa ládìgbà yìí alifu lè sinayini wọ́n wá pè ní dọ̀míìrún mọ̀tẹ́sílón mabẹ̀niyón alasukuni fi mahalli rọ́fọ́yìn fáyìn ẹ̀sìn bẹ́ẹ̀ ọ̀kọ̀ nídìí kò wú ọ̀fà ìlò wà álìfòlìsì mẹ́ẹ̀lì dọ̀míìrún mọ̀tẹ́sílọ́n bàbẹ̀nẹ̀yọ́n alàsùkúní fìmàhálì rọ́fọ́ì fáìlì wọ́n fi wàlí jùmùlá tú nínú ìfìlì ayé fílù mọ̀dọ́rẹ̀ fílù mọ̀dọ́rẹ̀ yẹn àwọn ọkọ̀ ní ẹjọ́ húmọ̀ òun ò lọ́rọ̀ mọ́ òun ti ẹjọ́ rẹ̀ ó ti dáwà wàlí jùmùlá tú nínú ìfìlì nínú ìfìlì yà ní ìfìlì mọ̀dọ́rẹ̀ wàlí tàṣẹ sọ́nsì tàṣẹ ní alifus náà méjèèjì fíìmọ̀ alì rọ́fọ́yìn abari li mubtada iyo fi'lul mudari'u wal fi'lul mudari'u wọ́n ní al-mu'tallu li-akhiri wal-fi'lul mudari'u wal-mu'tallu li-akhiri ní ìlú mùdọ́ríùn ó bìrùn nígbẹ̀yìn ní ìlú mùdọ́ríùn ó ní àrùn nígbẹ̀yìn ìtúbọ̀ rẹ̀ ní fíìlù náà pè ẹ̀rí gbọ́mù náà pè náà késù ọdẹ̀ tó lè jẹ́ làfíìfù gbà ní ẹ má yà gbà pé kí ilẹ̀ alábàárùn níbẹ̀rẹ̀ wọ́n ń pè ní mìsáálù tí wà bá bẹ̀rẹ̀ wọ́n pè ní mìsáálù wà àwíjọ́ bí wàsọ̀là tí yà bá bẹ̀rẹ̀ wọ́n pè ní mìsáálù yà èyí bí yẹ ìsà qala subhana yẹ ìsò min al kàmá yẹ ìsàlẹ̀ kó fàárọ̀ mi ní àfẹ́hàbẹ̀lẹ̀ kó yẹ ìsà mọ́jákan yẹ ìsù mìíràn áàkẹ́wà kàmá yẹ ìsàlẹ̀ kó fàárọ̀ mi ní àfẹ́hàbẹ̀lẹ̀ kó abàrùn láàrin àwọn ló ń pè ní àjùwáfù àwọn náà lè jẹ́ wá wí. bíi kọ́ọ́là ọ̀wálà nìpínlẹ̀ rẹ̀ ó sì lè jẹ́ yááí bíi irú bá àbáyá nìpínlẹ̀ rẹ̀. ẹ̀wà ta ń sọ nípa rẹ̀ lọ́wọ́ yìí abàrùn níparí òun latan ó lè jẹ́ fínlò nẹ́kísù alábùkún níparí ìyẹn ni wípé. ẹ̀yìn léyàn alásàtù aharufe ṣùgbọ́n harikani mẹ́ni sọ̀hìhani ẹ̀ ti gbọ́ mi áhírù áhírù hù mọ́ àbí áhírù ara rẹ̀ òun nìkan lọ́jọ́ mọ̀ ọ̀tálì òun náà fi ń pè ní ẹ́kẹ́sù ìgbà tó dé parí lábùkún tó bá àwọn náà kọ́ díẹ̀ fóònù náà kí sọ́n wà wé yá bí irú dàáyẹ́dẹ́ ẹ̀rọ kọ́ díẹ̀ fóònù náà kí sọ́n yà iyá bí irú rọ̀ mọ́ yẹ́rí mi kọ́ díẹ̀ fóònù náà kí sọ́n àlèfé irú sàáyẹ́sì á ṣùgbọ́n asọ̀rọ̀fì yóò láyẹ̀kú lónà hákàdà. لكن شيخي شيخي علمني هكذا عندما كنت مدرسا عنده àwọn ni wọ́n kọ́ wa bẹ́ súnmọ́ ẹ̀ ní sọ̀mọ́ sì máa bá nù tíra tí wọ́n pè ní alifi ṣùgbọ́n àwọn pè ní alifi dandan because pípọ̀ nínú àwọn yìí tó ń pè ní alifi yẹn pátá wọ́n padà máa ń bi wá o irú náàmọ̀ yà náàmù ní sí ọ̀nà ìwà mọ̀ rẹ̀ lẹ́yìn kò lè sọ pé ọ̀nà àmọ̀ rẹ̀ kò sí ohun tí yẹ bẹ́ẹ̀ ọ̀lẹ́ dáìlẹ́kà tẹ́jì dùn náà mà ṣùkà torí pé wà ò lápadà yẹn àdáìlẹ́kà káfà yà káfù àwọn náà dé káfà lè mọ́ ọ́dà tó wípò ní ó yẹ tó ń dẹ́rù bàmí gan-an tó wípò ní báwọn ọ̀gá tí wọ́n sọ pé a lè sọ pé alifi ṣùgbọ́n èèyàn padà rí pé ráàyè ká má rí alifi lórí ilẹ̀ jù ńlá fi ìmọ̀ọ́bá ìsà sáà gan yá lòun gan náà yà á nẹ́ka kẹ́kọ́ lò sáà yẹ sáà sáà yà kíkan àwọn abirùn yẹn náà ju méjìlá akẹ́ńdá kọ́ mẹ́ta ìyáwó àti wáàdì agbẹ̀rún ní parí torí wà gẹ́ẹ̀tì ìpínlẹ̀ wọn ẹ kàáyédè ńlá àti kàláyà àtijọ́ tó bá dé mọ́sáàr sàáyé sàáyá àdáríkà rọ́bìyà rọ́bìyà ìyá rúgbọ́ wọ́n lè jẹ́ rìdìwánà torí pé wà ó jáde. Aṣìyàyá ṣá aṣìyàtà torí pé yà jáde. Ó sáré pé sàn pààrà láàrin yá wọ̀lúwà. إذن عفوا والفعل المضارع المعتل لآخر فعل مضارع تبين نجين ويجزم بكنه في آخره عفوا جزمه فلو كان هاي rẹ̀ ردان. àfọ̀ ní فلو كان هاي ìgbẹ̀yìn ردان ní irú àpẹẹrẹ kọ̀ọ̀ pé lámúyẹ́gízù ẹ̀ pé wà ọmọ ẹlẹ́yìn ìzáyìn yẹn tẹ́lẹ̀ àbá fẹ́ sí rọ́ọ̀bù rẹ̀ káìfà náà rí lám harfo harfo kíni jasmin wọ̀nẹ́fúyẹ́ ọ̀pẹ́lìbì tẹ́rì mẹ́mẹ́ yẹ́gízù wà jẹ́ kíni o màjìzó wọ́n àìlámọ́tò jásímì yìí ẹ̀ṣọ́ fẹ́rẹ̀ wàhálà wọ́n ní wọ́n àìlámọ́tò jásímì yìí nípínlẹ̀ ákẹ̀ kílẹ̀tẹ̀ fi lọ jìnàjìnà náà ṣe fẹ́ rí ẹwù òfúnfó tí wọ́n fi fún yín jí tíráì ó ní fọ yóò jì zàmú bí hazifi àkẹ́lẹ̀ ẹ̀rí tó fòfò á fún ní jázámù pẹ̀lú káha ìgbẹ̀yìn dànù ọ̀sọ́kùn tẹ́ sọ́wọ́ sọ pé wọ́n aláwọ̀tò jasmine yìí hasbul akhir tí nǹkan ọba ti lẹ má jẹ ajé olè mọ́ àdínú yusuf àdínú yusuf wọ̀lámù yá ẹgbẹ́gbàgbé mọ́ sọ fún wa ń jọ́kẹ́ láì àbùkọ́ínà àdùmọ̀tá ìṣàárá bílmàhdùf àlá annalmàhdùfà huwalwa bàtà ti lè ṣe dúnmọ̀kù nísìn ẹ̀rí jẹ́mì tó ní ẹgbẹ́ wo láhàdà nù ààrẹ ti gẹ̀ẹ́sì níbi báyìí àtúwàlò lámùyáṣà lámùyáṣà òpáyà lámùyáṣà ẹ̀hẹ́ so ajárígbé ohun tá a parí mẹ́ àléébù làyọkó àléébù mọ̀kúrà ọpátí àtàkẹ́kùn yẹn ìṣàárá ìdígbọ́ lára tí mo ń sọ ìṣàárá délé màzúfì ẹ̀hẹ́ annahu huwa kino huwa alif kadhalika fi lam yarimi eh abukaina alikẹ́sọ́tà ìṣàárá bíl mahbo aláàdẹ̀ wo wàlìyà àmàzú wàlìkínú wàlìyà ẹ̀kàrẹ̀ ní pípọ̀ ọya atúwà ń tẹ̀síwájú àti tẹ́gbọ́ sí iṣẹ́ gidi báyìí iṣẹ́ gidi ló lè yege sáwàdá eléyìí tún nípa o eléyìí nípa o ẹgbọ́n tó ní first loan ìpínkan ládébẹ̀ yìí o púpọ̀ dárò láàfin pamọ́ jẹ̀míhùn àlẹ̀hàràkáàtì o gbogbo áràkà yẹn yẹn ẹ má gbàgbé áràkà mélòó la níjàmá alákọ̀ọ́kọ́ alifásitátú alikásitátú àdómọ̀tò àbí sunkún náà sáràkà ni mọ̀sẹ̀lẹ́sẹ̀ pẹ̀lú áràkà ni ẹ bá jẹ gbani túkọ̀ dárù jẹ̀mí ọ̀lẹ̀ hàràkáàtì ẹ̀hẹ́ gbogbo wọn kọ́ á fi wọn pamọ́ bí àpẹẹrẹ gùlámì jẹ à ẹni wọn bá ṣe rọ́ọ̀bù yóò gbà ẹ̀bùn nílà o ìnira yìí lọ́wọ́ lórí ẹ̀ o gùlámì mọ́ ọkọ̀ nídìí o ìsọ̀rọ̀ àlùfáàtà o kèé sàlùfáàtà o ten thousand kí ni ọmọ ohun tí ń pọ̀. ọyá ta ló fẹ́ ṣe rọ́ọ̀bùbù lámì ẹ̀ fún mi òun ní lámì ọjẹ́ mọ̀tàdà lápẹ̀ àbí márùfọ́ wà alámọ̀tọ̀ bá fa ìhí ó ní dánmọ̀tò mọ̀kọ̀dárọ̀tún alámọ̀kọ́bùlà yá ilẹ̀ Now. Ìgbòrè ìtùbù láàmì lápẹẹrẹ láti ní mọ̀kọ́ àmọ̀fọ́ wà lámọ́sọ̀rọ̀ fàíhì ọ̀dọ́mọ̀tún mọ̀kọ̀dárọ̀tún àìlẹ́ mẹ́kọ́bílà yá ilẹ̀ mọ́tàkàlìmì. Wọ́n ni àmì zuhuri ha, ìṣẹ̀rẹ́ ló lè mọ̀ àlè lè hàràkàtì lè mọ̀ náà síbà. Ààyè mi bí sí fún áráka tó bá a mu torí kò sáráka tó bá yá a lọ ju wọ́n tẹ̀lé ń tẹ̀lé fi tọ́ ìbòwú yẹn lọ ẹ̀sọ́ ni bó ti yẹ pé kò sáráka tó lè tẹ̀lé eh, kínní lọ wá òní máa ń tẹ̀lé dómọ̀tì ádà so ẹ̀gbọ́n rẹ ti di mẹ́ta lọ́gbà bákan náà bó ṣe wá ṣe rọ́ọ̀bù gbogbo ẹ̀ nìyẹn inna gulami nashiqun àkókò gulami ní kí ni ismu inna ọya mansubu ọya wọn alamatu nasbihi fathatun mọ̀kọ̀dárọ̀tún àìlá máa kọ́bílà yá ìlèmùtàkàlè mọ́nà àmì rúhúrí ha ìṣẹ̀rá lólùmọ̀hálì lè hàràkátì lè múnẹ̀ síbà. ẹ̀tì rí bẹ́ẹ̀ ẹ̀rù ókè ọ̀sẹ̀ fẹ́ yẹn jẹ́lẹ̀ ẹ̀kọ̀kan ogúrú ó sọ pé yá ló pè ọkọ̀kọ́ tó pé mọ̀dọ́f àti ìparí rẹ̀ ń dò tó sọ pé mọ̀dọ́f yá yẹn wá ń jẹ́ kí ni dọ̀míru mọ̀tẹ́fẹ́l mọ̀bùnírù alàsòkòn sí màhálì járì mọ̀dọ́f ilé màṣí tún sì jẹ́ kí ni ó kábàrò ìnà rẹ̀ kan مرفوع وعلامة رفعه الضمة الظاهرة على آخره ما هو الدو دي جان الدو جان ايوه الفتح والفتح ايه دي بروبلم قيليني الفتح ايه جاسي بابا الفتح كا الفتح ها ها ايه فون رفعون ايه يا ما دراين لو الفتح مرفوع ضمة مقدرة على الألف منع من ظهورها التعظم هيك وابا يلا بارك لنا فيكم أفسكم قولي ويسمى الثاني مقصورا اي قسمه مع قلاك الجني اسمه مقصور هم قيني مقصور لأنك إذا أردت أن تنتقه asiru kama ka hakaza alfata suka kaifa fa'alta bi fami alfata musa ayinsa yahya sórí bó ṣe ń rún ẹnu ẹ káàkiri àwọn fi ń pè ní makasoro sọọdì àti sìnkẹ kan náà yorùbá. àti sọ́ọ̀dù àti sin wọ́n máa ń pe méjèèjì sọ̀fíọ̀ nípa fi ẹ̀yìn tajwid. bẹ́ẹ̀ pé oríṣi ìkẹ́rà àti olè ta èdènà olè pé sùn lásán àbí sùn. ìdí bẹ́ẹ̀ omi ìtúwà ọ ìmọ̀ àmì méjèèjì máa ń tẹ̀lé ra wọn. ẹgbẹ́ bá wọn náà lọ́kọ̀ á ní wọ́n lè gbé sọ́ọ̀dù sísàlẹ̀ àbí wọ́n gbé sùn sókè. bẹ̀rẹ̀ lásìkò eléyìí bí mo sáyì tẹ́ ọ àti sọ ìtàn àṣewu nẹ́fṣù. Tọ́ ó ní wọ́n gbọ́mọ̀ tú wàlì kẹsọ̀rọ̀ tú ó ní sẹ́rí gbọ́mọ̀ àti kẹsọ̀rọ̀ nígbà pẹ̀rẹ̀ alkọ́ọ̀bí wọ̀nyí sáàmà mọ̀nkú sọ wíwẹ̀lẹ́ wọ́n pẹ̀ ní mọ̀nkú sọ ìyẹn ni wípé tí àlèkọ́ bí bá wà láyé irọ́ fún ọ ìyá àlọ́ ọkọ̀ sí parí rẹ̀ tó bá wà láyé ìjárì ìyá àlọ́ ọkọ̀ sí parí rẹ̀ káfà tó ìbò ti padà rí nísì fọmọ tó wáyé pé la fẹ́ sọ yẹ ká sọ pé àdára alàlè kẹsàn ọdún eléyìí náà ṣùgbọ́n nǹkan kẹwàá torí níjà sọ pé àlùkọ́ bíi ọ̀rẹ́ kejì àtúrọ́fù lélẹ̀ àbí ẹ̀lẹ́kọ́ọ́dì mú kádà máa fún alámọ̀tọ́rọ̀fà ihe ọ̀gbọ́n máa tó mọ̀ kọjára sún alẹ́lìyà wọ́n ni àmì ìdúró rí àti àlẹ́ sífà tí wọ́n bá sọ wípé mọ̀rọ́tù bíl mahami ìdílé àgbàhámi yẹn ó pé wọn mọ̀jú bíl gbà alonso yàrá yìí kásọ̀tù mọ̀kàdára sún alẹ́lìyà wọ́n ni àmì ìdúró rí àti àlẹ́ ẹni pé yàrá kan fún méjèèjì àwọn ni mo bá fa sọ̀rọ̀ ẹ̀kọ́ gbọ́mọ̀ tó wà lè ká sọ̀rọ̀ tó ìgbàdà bá ti yẹn jọ̀rọ̀ mi bíi àwọn méjì sí àwọn jọ papọ̀ wọn categorize wọn sójú kù àti rọ́fún àti násìwò àti járò bákan náà làwọn sì máa rí láyé wọn. Gùlámì tàwílò ìnà gùlámì tàwílò. Ìdílé bẹ́ẹ̀ bàbá tó bìbù láàmì bàbá tó débi èyí tó jẹ́ má kò sóòrò náà já hmm, a Yahya rọ̀ àìkú Yahya kàlámùkù àlá Yahya gbogbo ara kà mẹ́tẹ̀ẹ̀ta àfipamọ́ nǹkan dára ni nǹkan dára yẹn nípa àfipamọ́ nìtumọ̀ rẹ o bọ́ọ̀mọ̀ tó mọ̀kàn dárọ̀ tó bàtà tó mọ̀kàn dárọ̀ tó ẹ̀sọ̀ tó mọ̀kàn dárọ̀ tó bàtà àfipamọ́ lórí nǹkan báyìí ẹ̀dùnkẹ́sì bẹ́ẹ̀ tó ẹ wá rí àlìkọ́ ọdún ń tiẹ̀ àwọn ò rí bẹ́ẹ̀ ó ní dọ́mú àti pípọ̀ níbi kọ́ọ́bí yá àyẹn lọ́kàn bóò ni ọmọ mi tó yá àyẹn lọ máa kọ òun náà ń pè ní mancos ismo mancos ismo mancos ó fi hàn yí pé mo tó fi yọ́lẹ̀ ọba ti wà láyé mẹ́sì bàbá yìí ó fún pátá rẹ̀ dáadáa lápẹẹrẹ wọ́n bá sọ wípé ọ̀rọ̀ àìtù kọ́ dìyá ìrọ́bù ẹ̀bí ismail sọ̀hí ẹ̀hẹ́ tí ò ní wàhálà ọ̀ ọwọ́ ni wọ́n yìí ó ní wọ́n gbọ́dọ̀ tú wọ̀lfàtàtú ìdá wíyá ṣá wọ́n fẹ́ kẹ́ máa sọ bí sí máa yẹn lẹ́yọkọ̀ kan yẹn wọ́n bá sọ pé yá ṣá ìnáwó yá ṣá rọ́bà hù innahu hu yẹn ismu inna bi ọ̀fin aládùn fi máa lè nẹ́sùn. Àwọn aṣọ wípé yẹ́ ká fún ìlòmọ̀dọ̀ rẹ̀, rọ́ọ̀bù yẹn mọ́ fẹ́ ká ṣọ́yá fún ìlòmọ̀dọ̀ rẹ̀. Mọ̀rùsọ́ wà alámọ̀sọ̀rọ̀ fàáyìí. Alàlẹ̀ Alif, mọ́nà àmì ìdòwò rí á. Yóò ìwú tó fẹ́ Wọ́n tó wá wà láyé mẹ́sùn bàbá kan náà. Àmọ́rùsùwò àdìyá ṣe arọ́bà. Wọ́n pa láṣẹ pé kó páyẹ ẹlẹ́dà rẹ̀. Ẹ ti rẹ̀, àmọ́rùsùwò àdìyá ṣe arọ́bà. Ní mo dẹ̀ sọ fún un, wíwà tí wù yóò dà. Ẹ̀yin náà ti rí sára fi náà sára bí. Yá ṣe ọyá ń bẹ̀rẹ̀ lọ. منصوب بأن فعل مضارع منصوب بأن وعلامة النصب على الألف منع من ظهورها ẹni fáwọn alákan òfin títí àlọ́gbà tó yàtọ̀ sí àṣíkà tẹ̀kẹta wí òun làfáàṣe kó méjèèjì jọ fún yín àwọn adúrẹ́mù mi tó tún dáwà lọ́tọ̀ wá fún yín ah, àwọn àfáà yọ́lọ́mù bá ń tàfáà yóò ó ní wọ́gbọ́mọ̀tú kí náhàwí ìyáàdẹ̀ àrò wọ̀yá ọ̀dì ọlẹ̀ wà rí gọ́mọ̀ gọ́mọ̀ ẹ́ níbi yákọ́bí àti yẹ́dẹ̀ àrò yóò sì wà rẹ̀ lọ́wọ́ yìí ẹ̀mọ́ tó fẹ́ tó gbọ́ fàyọ fún yín jàmá wọ́n fẹ́ sọ fún yín pé lọ́wọ́ kò tẹ̀sì dírí ní tòótọ́ ṣùgbọ́n sí kìlù lẹ́yìn fún ọ̀rọ̀ pé ìrọ́ọ̀bù yẹn ò méjì lọ ìrọ́ọ̀bù tẹ̀kìdírí lọ́jẹ́ tààzù ìrọ́ọ̀bù tẹ̀kìdírí lọ́jẹ́ túpọ̀ kò ní pé mẹ́ta ó tẹ̀kì mẹ́ta ẹ̀ ọ̀kan lọ múnú mẹ́ta ti kí ó débẹ̀ lónìí ti bá fàṣẹ àyànnà náà rẹ̀ ní pé wọ́n gbọ́mọ̀tú gbọ́mọ̀ pé náwó yẹ́dẹ́ ọ́ níbi àpẹẹrẹ yẹ́dẹ́ ọ́ categorize wọn papọ̀ bọ̀yá kọ́ bí ó fi pé ìrọ̀ ọ̀bùn kíkọ́ lè lọ́wọ́ ìfún. Ah, ta ló lò?

Kẹ́nà lẹ́sìn bí yẹ́kọ́dé. Ẹ má dára yín láàrùn. Kọ́bí àbí yẹ́kọ́bí ẹ̀sọ̀ pé yẹ́kọ́bí nílùú mọ̀tàárẹ̀. Àrùfọ́ wà aláwọ̀sọ̀ wà fàáyé dọ́gbọ̀tún mọ̀kàndárọ̀tún. Alàlìyá mọ́nà àmì ìzòhórí ha. Ó ní wọ́n tó ìhàrù lìfọ́tàtú. Ìnà ìkọ́díyà, ìdániyà kìdíyà, wọ̀láyẹ̀ dọ̀wà. Àwọn àfáà yìí ti iṣẹ́ Wọ́n rú gbogbo àwọn ẹ̀dùkẹ́ tó bá wà lípò nẹ́sà yọ ọ̀hẹ́ ọ̀ méjèèjì ọ̀hẹ́ ọ̀ ọjà àti dàárín ọ̀hẹ́ ọ̀ kínẹ̀lì kọ́ díyà dájúdájú adájọ́ àlìkọ́dí àìtẹ̀lẹ̀ mọ̀nsúbù bí ìnà láyẹ̀kẹ̀ díyà mọ̀nsúbù bí lán láyẹ̀dẹ̀ ọwà mọ̀nsúbù bí lánàní tó bá rí ẹ̀sìn rí ni ọlọ́nkọ́ bá أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك